هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله فموضوع هذه الخطبة ترتبط أو يرتبط بما قد سبق من السلسلة الأخلاقية الإسلامية ألا وهو الصدق فالصدق عباد الله هو مطابقة الكلام بالواقع بحسب اعتقاد المتكلم هذا تعريف جامع مانع للصدق فالصدق عباد الله لا يخفى أنه من أفضل الأخلاق له فضل عظيم وثواب جزيل ومقام كريم بل إنه من خصائص صفات أهل الإيمان والتقوى إذا يجب على المسلم أن يفهم أن الصدق من مكملات إيمانه ومكملات إسلامه قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال عز وجل والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون وللصدق عباد الله أهمية فائقة وفوائد جليلة منها أنه يجعل المسلم صالحا من يجعل صاحب الصدق أن يعيش في راحة النفس وسلالمة القلب لقول النبي صلى الله عليه وسلم عن أبي جوزاء الصاعد أو الصاعدي قال قال للحسن بن علي ما حفظت قال الحسن بن علي ما حفظت قيل الحسن بن علي ما حفظت من رسول الله صلى الله عليه وسلم سئل طيب، ماذا حفظت من جدك رسول الله صلى الله عليه وسلم فأجاب الحسن حفظت من رسول الله صلى الله عليه وسلم أنه كان يقول دع ما يريبك إلى ما لا يريبك فإن الصدق طمأنينة والكذب ريبة هذا يقضي ثمرة من ثمرات الصدق adájọ́ fún ọlọ́wọ́n wa atọ́rọ̀ ìfẹ́ àti ìgbì ọlọ́wọ́n fún àlẹ́wọ̀n àmúṣúmẹ̀ gbogbo àwọn ará ilé àtẹ́lẹ́ àwọn sàhábà rẹ̀ abẹ́lé wa kó fi ẹgbẹ́ àwọn ọmọ yìí kó fi kárẹ̀ wọn. kótópà ti ẹ̀mí wọ́n jẹ́ ìṣòpọ̀ mọ́ èyí tó ló ń bá wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa ọ̀rọ̀ àgbàlá fún ẹgbẹ́ àwọn ìwà ìsìlámù ìwà ìsìlámù gbẹ́ká ní bí aṣọ́nà olóńgbò àkídà tó ti pẹ́lú nìkan kò fẹ́ rí pé dáwà ní ìbẹ̀ fún àdùsùn náà lọ́jọ́ dáwà àkídà lọ kiri gbogbo gbà ọ̀rọ̀ àkídà ni ọ̀rọ̀ ìjìnà fẹ́bọ̀ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ dídà ìpè ẹ̀rọ ṣe dídà níbi ìbáàdà yín tẹ́ bá ní kẹ́ṣe gẹ́gẹ́ ní kẹ́ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ nípa ìwà òun náà tó ṣe kókó ó tó pàtàkì kí mùsùlùmí ẹni tó ń gbìyànjú ẹsẹ̀ ọlọ́run ọba tó ń gbìyànjú súnà lẹ́bi sọ̀rọ̀ àwọn ọ̀dọ́dọ́ kọjá oníwà dáadáa. èyí tí afẹ́lẹ́ nìkan ní èyí òun náà ni yẹn ọ̀sídìkú kólùkọ́sídìkì ìwà òdodo kéèyàn ní òdodo. ìtàkùn ní òdodo àwọn afáṣàlàyé pé kó àmọ̀tọ́ bá kọ́ tó kẹlẹ́ níbi ìwà kẹrin oníkójọ pé ọ̀rọ̀ téèyàn ń sọ lẹ́nu ó ṣe lè dín nǹkan tó ṣẹlẹ̀ bí ṣáṣẹ́bí àṣìkọ́ dẹ̀mí kẹkẹ́lẹ̀ bí ẹni tí ń sọ bóun ṣe rí ọ̀rọ̀ yẹn sí. kòlápẹ̀jùwẹ̀ èèyàn rí ẹnìkan lè ọ wọlé ó tó jáde padà bóyá kẹ́hìndé rẹ̀ ni wọ́n jọra òun náà tó wọlé ẹnìkan wá sọ pé ẹni tó wá ní fún òun kọ́ yóò fún yàrá ó ti wọlé lẹ́ẹ̀kan mú rí sẹ́ kó ló mú kíní kan lọ lẹ́yìn àyà ah, èmi tó àníwọ̀ ni wà láàyè wọ̀ ni tó wà tó kàyà lẹ́bi títà lé ni a ah, wọn ni mo wọlé lẹ́ẹ̀kan ẹ irú jíjọ wo rè sani àbọ̀ ti jọra wọn lọ ṣàpẹ́ tó sọ̀rọ̀ lẹ́hẹ́sàbí ẹ̀ ẹ̀kọ́ nìyí àti náà sọ̀rọ̀ bó ń ṣe dìísẹ́ mi orí kódodo lòún sọ ìgbà tó ti lọ́dún pé ah, àìdá wọn lọ síra wọn lọ́fà so irú yẹn lè sè ènìyàn parọ́ torí hasabi ẹ̀sìn kọ́ọ̀dì tiẹ̀ òun náà lè pé ẹni tó wọlé nílé bẹ́ẹ̀ ló gbogbo ọ̀rọ̀ náà kò pamọ́ ipe òdodo tí àwọn kan ṣàlàyé rẹ̀ yìí ọ̀la ńláńlá ń bẹ fún tó máa ń ròyìn pé lágbájá olódodo ni ìròyìn tó dáa ni kò sẹ́yìn sí ìfẹ́ kò sọ́mi èèyàn tí kì í fẹ́ yàtọ̀ fún mùsùlùmí gà kódà àwọn tó máa ń ṣe jàǹbá ẹ̀rì wọ́n ṣe jàǹbá lọ́wọ́ ni o wọ́n ti máa ní bùkátà sí òdodo wọ́n lè ẹ jẹ́ ká trọ́ọ̀sì ara wa o wọ́n ti ń di ẹ̀bú kókó iṣẹ́ wọn gan wọ́n ti máa pèpè sí ẹjẹ́ ká ní òdodo ọ̀dà àtàkùn sí ìyá kọ́dà àwọn tó ń tẹ̀sán rọ́ wọ́n ti máa pèpè sí pé ẹjẹ́ ká lódodo pẹ̀lú táǹtẹ̀ yìí o ẹjẹ́ ká lódodo pẹ̀lú táǹtẹ̀ yìí o èèyàn mọ̀ pé máa lè lẹ̀ sídòdò kí ní fàbọ̀ ẹ̀ ọlọ́lá ti ń bẹ fún òdodo ní ìjẹba ẹ̀ tó bá rìn àbàjẹ́ rí ẹ̀ tó bá ẹ̀ mọ̀ rí kókò zina ó lọ sí zina ó sọ ma dání kí ni asúlù ń tẹ̀sí gẹ́gẹ́ ìbàjẹ́ tó lè ó fi pé òdodo ọlá kékeré kọ́ ni ó wà fún un bẹ́ẹ̀ ni mọ̀kánù kẹrin àtìkọ ayé ipò tí olóògbé yẹn máa ń wà ipò òdodo ipò àpọ́nlélánlá ni irú ẹnìyẹn máa ń wà bẹ́ẹ̀ ni mínísítà ti ahàlẹ́ ìlú mẹ́rin wọ́n sàkóà sọ́ba ní yẹn ní ìgbàgbọ́ ìyẹn gbẹ́rù ọlọ́wọ́ wa sọ́ba rí pé òkú rẹ̀ dàní ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ yẹn ìdí ní ìròyìn ìbẹ̀rù ọlọ́run yẹn yóò dínkù máa lábẹ́lá ọbẹ̀rù ọlọ́run náà àmọ yẹn lẹ́gbẹ̀ẹ́ lóru àmọ gbàwé ní gbogbo gbà àmọ rẹ wá ní pé á ah, àmọ irọ́ ń bẹ á ah. ìròyìn tí ò dáná fi ròyìn rẹ tó kò sí nínú ìtọ́lọ̀ tí ròyìn àwọn olùbẹ̀rù ọlọ́run ẹ̀tọ́lọ́ bá wọn àwọn ànẹ́bí rẹ̀ ó ní ìnáwó kánà sọ́ọ́ kódà nínú gbogbo ìròyìn àwọn ànábì ọlọ́wọ́n bá ọ̀sídì kù òdodo ló wà nínú ìròyìn wọn ọlọ́wọ́n fi sọ pé yáyọ lẹ́bí iná àná ìtìkọ́kọ́ wà olùwàlẹ́ ẹ̀yẹ nígbà fún òdodo ẹ̀bẹ̀ rẹ̀ ní ọlọ́run ẹ̀wọ̀n ló kọ́kọ́ pé wọ́n ní lẹ́bí iná àná kò ní yáyọ náà ìtẹ́kùn wà wà kúrú máa sọ ìkè lẹ́yìn pàtàkì bẹ̀rẹ̀ ọlọ́run tán àwọn tó ń jẹ́ pẹ̀lú wọn àwọn olódodo kẹjọ máa ń papọ̀ pẹ̀lú wọn. àǹfààní àti pàtàkì òdodo yóò máa hàn láti di àwọn oore tí ó máa ṣẹlẹ̀ sí olódodo náà ẹni tó bá lódodo àwọn oore kan máa ṣẹlẹ̀ sí i. ara oore tí ó máa ṣẹlẹ̀ sí ẹni yẹn ni pé ọ̀rọ̀ ẹ̀sìn náà ẹni tó bá jẹ́ olódodo ẹ̀dá ọkàn rẹ̀ ó yóò lè sinmi nínú ìgbésí ayé rẹ gbogbo tó bá fi òdodo ṣe ọ̀la ìtẹ̀lé ọ̀bà ọ̀ òní ní wàhálà ẹni tí ó bá fi rọ́gbìn kankan lẹ̀ òní ọmọ wa ọ̀nà tí ó fi bá ti rọ́ yẹn lẹ́gbẹ̀ẹ́ ní ìgbẹ́ kó lu kóra ń bi dáwà àti ẹ̀ máa ń ṣe dáwà àti pé ọ̀rọ̀ nípìnlẹ̀ dáwà yẹn ó kàn ní oníbalẹ̀ ó kàn ní oníbalẹ̀ tọ́ba gbóòmí wáyé wọ́n pèsè tí èsì rọ́ ni mo ti gbé kalẹ̀ lọ́fẹ́ lù yìí wọ́n tó pẹ́ tó orí òdodo lọ́wọ́ àkọ́yọ́ kan balẹ̀ lẹ́jẹ̀ wà láyé ọ̀dà mi ní lójú kí n lọ́nu gbogbo nǹkan yìí ọkọ̀yọ́ balẹ̀ bí àwọn ọlọ́wọ́ níbi tòlótòló ní tòlótòló tó òun ni pé ìmọ̀ fún yẹn ní fọkàn balẹ̀ ìdí wọn ni ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ alhassan bin ali radiyallahu anhuma wọ́n di hasan bin ali pé kí ni tó gbọ́ ọ̀rọ̀ tó o máa ń gbọ́ dáadáa lẹ́nu bàbá bàbá rẹ̀ anabi sallallahu alaihi wasallam mẹ́ta xafisa mi rasulillah sallallahu alaihi wasallam o de xafisu mi rasulillah olóhùn gbọ́lẹ̀ nù anabi anabi máa ń tẹnu wọ́n yẹn gan ṣe dá mẹ́yẹrí ibùkà ṣòro tó bá ti ń da iye méjì lẹ̀ fún ọ fíkalẹ̀ o ìlànà mẹ́yẹrí ibùkà lọ síbi tí ọ́ ní iye méjì mánà ẹni tó bá ti ní ṣak sílẹ̀ bọ́ síbi tó bá jẹ́ yàqin torí ilẹ̀ anna al-yaqina la yazulu al-shak àbí al-yaqinu la yuzalu al-shak qaidatun yani 'amma tó bá ti jẹ́ òdodo ní qawaid kubra tó bá ní òdodo ní kíní yìí kílẹ̀ sí ní èyí fi dáhùn kó wá fi wó pé ó wá fi èmi jẹ́ wá fi jì í òdodo síwájú ó lóun gbọ́ lọ́dọ̀ bàbá àwọn bẹ́ẹ̀ pé ní tó bá dé ń fi ọ nílé méjì fi kalẹ̀ nínú tẹ̀lé ayé rẹ fi kalẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn fi kalẹ̀ tí bá ti ń jẹ pé ti ń rújú sórí ẹ̀ tó bá ti wà kílẹ̀ tó kílẹ̀ ní tó bá ń rújú padà síbi tó tó kílẹ̀ torí àpẹẹrẹ bá máa ń jẹ tó bá fẹ́ sàbòsí màmínú ẹ̀sìn ọ̀rọ̀ kọ́dọ̀ níbi dá ṣeré tó bá rújú yẹn ní wọ́n tó bá rújú rẹ̀ náà máa ra kánsà lélẹ́rí ẹ̀yìn náà wọlé yìí àá ah, àmì ah, nǹkan ti kílẹ̀ báyìí wọ́n fún kí máa wọlé yìí wò ó ti kílẹ̀ bí wàá ní gbogbo aláwọ̀ rí ẹ̀sẹ̀ tó bá fẹ́ pè sọ́mọ́ anábì sallallahu alaihi wasallam ó ní al-halalu bayyinun wal-haramu bayyinun wa baynahuma umurun mushtabihat aláàlú yóò kílẹ̀ báyìí haramu kílẹ̀ báyìí àmọ́ láàrin ẹwà rí àwọn ọ̀rọ̀ kan tí mo wá dàrú tí mo rújú anábì wá wọn bá fẹ́ pè ẹsẹ̀ ìfọkànbalẹ̀ ànábì ni ẹni tó bá wà wọ lójú tó wá fi kalẹ̀ ومن ترك ما اشتبه عليه من كان قد تبرأ لدينه وعرضه أنت بقى تفهمتي ويقول لك أمة إثنين òní rìnrìnlẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ wọn ní lọ́n kankan sí kankan kan mọ́ lẹ́sẹ̀ tàbí ṣe pé ọ̀nà tó kílẹ̀ lòún rìn anábì ni wọ́n mẹ́rin ṣíṣàrọ̀ alẹ́ àmọ́ yẹ ṣùkọ́ àyè àmọ́ ọkàn díẹ̀ ní lórí nǹkan tí ń rú ọ lójú ń rú ọ lójú ọkàn díẹ̀ ní pẹ̀lú màtí lọ ní anábì ni ẹni yẹn àwòṣàkà ẹ̀yọ ẹ̀kọ́ àti ìṣàrọ̀ ó tún mọ́kẹ́ ni yẹn padà bọ́ sínú ìlú tó òun ni pé òdodo anabi tẹ wọn ni hasan lóhun tó gbọ́ pé anabi ní fa iná sílẹ̀ kọ́ bí tí mo lọ gbẹ mi yẹn wájú ṣáì mi yẹn anabi dájúdájú òdodo tẹ rí yẹn túmọ̀ lẹ́yìn náà ìfọkànbalẹ̀ ni ọkàn rẹ ọbalẹ̀ máa jẹ́ pẹ̀lú gbogbo tó bá fi òdodo ṣe ọkàn rẹ ọbalẹ̀ gbogbo tó bá fi òdodo báyọ̀ lò ọkàn rẹ ọbalẹ̀ pé wàlúwàlú ìpínlẹ̀ bá fọkàn méjì lò tòun ti balẹ̀ kódà fíkalẹ̀ kó wọn ṣe jàmbá fíkalẹ̀ kó wọn ṣe wọn bá gbé tí wọn bá fọkàn méjì lò ọkàn yóò balẹ̀ ni. sọ̀nẹ́bí wa ní wọ̀lkẹ́sì tí ọmọ wa parọ́ rí bá nẹ́bí ni rírú yìí ni mo ń dákalẹ̀ sínú ọkàn yẹn ó ní firi ó ní firi tó àǹfààní alákọ̀ọ́kọ́ lélẹ́yìí bákan náà nínú àwọn àǹfààní ẹlẹ́ẹ̀kejì tó wà fún òdodo ni pé òdodo جالب إلى الخير ودافع عن الشر ìmọ̀ ń fàyàn wọn ní orí ni ẹni tó bá jóló lórí ẹ̀dá kẹtù lè máa rí débi àbúrú ọ̀wọ̀n àlẹ́bí nínú kọ̀bíà iṣẹ́ tó dùgbò wọn ń ṣe ni pé yóò máa ń lílù yẹn sí dáadáa ni àdìsọ àlẹ́bí sọ bá ọ̀nà sọ́lá wọlé bẹ́ẹ̀ àdìsọ ìbùdó mọ̀sọ̀rọ̀ rọ́bì ọgbọ̀n àyàn ni wọn àlẹ́bí sọ bá ọ̀nà sọ́lá wọlé bẹ́ẹ̀ àlẹ́kùn bí sídìkì ẹ̀dùn ni wọ́n dodo فإن الصدق يهدي إلى البر òdodo ní máa ń dínkì yẹn wọn ṣe dáadáa ṣe tó bá ní lẹ́mí o òdodo lè mẹ́wàá sọ kẹtó lè ká mọ́jì aburú torí ó ti wo pé ah, mo ti ní ìní máa parọ́ mọ́ o ah, ṣé mi ní mo wá lọ bí sábà ní kí ni ń wá kí ni wàá sọ pé ń wá lọ bẹ̀ torí ẹni tó bá yẹ kó bá lódodo kò ní jáde bí wọn fún sábà ní ta ló mú kíní yìí tó wọn adákẹ́ pé nìkan mú mi wọn ti ní kódodo ló wọn mọ̀ sọ yóò náwó ní pé mi mọ̀ mú a bóòlù tẹ́ mo kò rí ni òun náà rè bí ó sì fẹ́ gbé bẹ́ẹ̀ sẹ́dá bó ti ní píríncípù pé ìyìn parọ́ bẹ́ẹ̀ ni gbogbo gbogbo ìwà tí ẹ bá wù láyé alẹ́ bíi ní òdodo ìmọ̀ ń lé ìdìyàn sí iṣẹ́ ẹ̀kú ni ẹ̀tẹ́ bá ti ń ṣe ẹ̀kú ẹ̀kíyèsí ló jẹ́ òkùnrọ̀ ló òkùnrọ̀ ló òkùnrọ̀ torí ni oníṣẹ́ kí ẹ̀wọ̀n mi ń gbé aburú rìn ìrọ̀lì ìrọ̀lì òdodo lè gbé aburú rìn láéláé ìrọ̀lì máa ń gbé aburú rìn anabi wa ni wàlá yazalu rajulu yaqduku hatta wa yataharra al-kadhba hatta yuktaba inda allahi kadhaba hatta yuktaba inda allahi siddiqa anabi ni ẹni rí ọmọ èèyàn sí kí gbogbo ìṣẹ̀mí ayé rẹ̀ òdodo ló tàbí máa fi sọ èmi ní parọ́ fọmọ mi èmi parọ́ fún ìyàwó mi èmi parọ́ fún bí mi èmi parọ́ fún fọ́rẹ́ mi tuntun gbogbo sẹ́mi ayé rẹ̀ kò ní lọ́wọ́ ìgbà mẹ́bí ni tẹ́nì yẹn wá bẹ̀rẹ̀ sí ní sọ òdodo yẹn ọlọ́run wa ní ẹ̀kọ́ orúkọ rẹ̀ sínú àwọn sèdèké àwọn olódodo ẹ̀dá ẹ̀rẹ̀ ẹni yẹn ti ní gírèjì أولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والصالحين وحسن أولئك رفيقا. أقوى فاسموا أطول على الصديقون lọ́wọ́ bó ṣàfihàn síbẹ̀. tó anábì wá ní wa ìyá kòmùwẹ̀lì kẹ́lẹ́ anábì ní ah, ah, ẹ sọ́ra fún irọ́ pa ẹ jìnnà sí irọ́ o anábì nítorí irọ́ ni ìyá àdí ilẹ̀ fujúr ẹ máa ń jẹ́ kí èèyàn máa ìpàlẹ̀ àgbà bú ni máa ń kọ́yàn èèyàn máa bú ni kí ni máa fi ṣe ni máa fi ṣe parí tẹ̀ máa fi ṣe kọ́va rẹ̀ mọ́wọ́rì à ah, irọ́ anabi ni wàlá yàtàhárà wàlá yàzánu rọ́jùlù yẹ kọ̀ọ̀rìbù anabi ni wọ́n mi nìyàn kò ní yé máa parọ́ wọ́n yàtàhárà kẹ́rìbà tó kó yọrọ tó wá di ẹ̀jẹ̀ rẹ̀ hàtà yókùtàbà ìdáwà yìí kàdàdà wọn wà ní ẹ̀kọ́ kọrẹ̀ sínú àwọn òkúrọ̀ kò ní sínú àwọn olódodo ẹ̀dá sínú àkókò rẹ̀ ọmọlẹ́kọ̀ọ́ dàrú tó ní ọ̀rẹ́ lọ yìí òkúrọ̀ kọ́lá nǹkan ìkan ní ìlú yẹn kéde ní òparọ́ tí wọ́n parọ́ fún ẹ ọwọ́ lọ́ra nǹkan rẹ ìyẹn kò ní bọ́ lò ó èló lè ra tó wà fowó lé kí ló fowó lé fún fowó lé kí ni ẹnìkan ò ní bọ́ lò ó wọ́n náà ló lò kí ni yóò tiẹ̀ ju ẹ̀ ẹ̀ kò ju ẹ̀ náà lọ fún ọ̀rá náà nù ó kàn lè ra fìlà yìí fifteen thousand ah kí ni fìlà yìí èyí tẹ̀ mí rà á ah wàlẹ́ àwọn tó ká ta òun ní fìlà yìí èyí tẹ̀ mí rà á gbájú pé tó rà nù ó kí ni ọmọ pàrọ̀ mọ́ tó bá kán náà oore kí ni ọmọ pa kí ni ọmọ ṣòdodo òun náà ni pé ẹ máa ń fa àlùbáríkà nínú sẹ̀mí ayé ẹ tó bá lọ ṣòdodo ọlọ́wọ́ anabi ni alḥẹlẹ filkir anabi ni sẹri kéwọn ma búra rọ anabi ni munfikọtun lè ṣẹlẹ̀ a amadi kéwọn rọ jábà ọ̀parọ̀ fún léṣe ó ní ọjà rẹ ta ló wà lọ́wọ́ ìtàlá títí mọ́ra náà tó kò búra rọ ẹni wọ́n ti wọ́n pé ah, ẹ ká fìlà yìí fún mi lónìí wọn ní fifteen thousand naira ah, ẹ jẹ́ n sọ ten ah wàlúwàhì wàlúwàhì thirteen thousand lọ́ba dé pẹ̀lú owó ọkọ̀ thirteen five ah ẹni náà wọ́n pé ee eh, tí máa ń wọ́n ara four thousand fourteen eight tí five hundred náà wà jẹ hundred thousand fourteen five tó ìjẹ́ tó yá nine thousand naira náà lọ́ba dé tí wọ́n ń tó lè sẹ́dá wàá rọ́jà lẹ́ta àmọ́ mo mú ṣíkọ́ tún lè bá rọ̀ ká àmọ́ ẹni yóò mú wà lọ nínú ọjà yẹn ìrìn rí àlùbáríkà níbi ọjà yẹn òṣà ní ayé tó bá ń parọ́ àlùbáríkà ò ní sí ńbẹ̀ ìmẹ́ tó ń parọ́ àlùbáríkà ò ní sí ńbẹ̀ tó kọ́ra náà ti sọ pé àlùbáyé àánì délé kìyàrì ànábi ní ẹ̀yin ní ti bá fẹ́ tajà ẹ fẹ́ rà ẹ sì ní choice o ẹ wà lórí ẹ o mẹ́lẹ́mú yẹ sẹ́fọ̀rọ̀ ọ̀ tẹ́ ẹ bá ti túká ní pọ̀ rà mọ̀tàfọ́ wa tẹ̀sẹ̀ bíríkì tẹ́ ẹ bá ti separate yẹn ẹ ní choice mọ́ àti tí ẹni tó tajà yẹn bá dáa bá ní fìlà yìí mo ti ra mo ti kó kalẹ̀ mo ti pàyìn dà tí wọ́n padà wá rí pé ah ìhàn ẹ̀dá kan tó bá tẹ́ nìyẹn lọ́rùn kó tọ́ gba fìlà bá ń gbófìlà yìí bá mú òun gbówó rẹ̀ ẹnìyẹn sọmọdún àdúgbò àmọ́ ìlú sẹ̀ríà ìyàn lẹ́tọ̀ọ́ padà wá mọ́ anabi wa ni wọn èyí sọ́dà kọ́ táwọn méjì bá sọ òdodo fúnra wọn wọ̀bẹ́yìí àná wọ́n ṣàlàyé fúnra wọn yékéyéké tí tí ń bẹ́ẹ̀ ń bẹ́ ọjà yìí o ah, kíní kan dá mi kíní yìí o kíní yìí o dá o tọ̀ tó ti tẹ́ni ẹ̀rọ tó ti rà ànábì ni bóòlì kẹfì bẹ́yìí bẹ́yìí ọlọ́run tó fàlùbá yìí kàtó ọjà yẹn fún wa. àánú wa ń kẹ́rù ibà táwọn méjì bá parọ́ wà kẹta wọ́n fi ti ń nínú ọjà yẹn wọ́n fi pamọ́ anabi ni mo ṣekọtì bárakọtì bẹ́ẹ̀ ní ìmá lọ́wọ́ tó máa ń barí kalọ́ níbi ọjà tẹ́lẹ̀ yẹn وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اعلموا أن الصدق سبب لإخلاص العبد من صفات النفاق لأن من كان كاذبا قد انضم في حاله أو في صفاته صفة من صفات النفاق وذلك في حديث عبد الله بن عمرو بن عاص أن رسول الله صلى الله عليه وسلم قال آيات المنافق ثلاث فإذا حدث كذب وإذا وعد حلف وإذا وعد وإذا وعد أحلف وإذا اؤتمن خان آه، ألا تقول ونوضة أطرى يكاتي بفن ومحمد وعلى يدي النبي وصحابة على الوقت في كنسية رهيب في قانون nínú àwọn orin tí òdodo máa ń ṣe fún mùsùlùmí òun náà ni pé a máa kù nínú ìròyìn mùnáfìkì ẹni tó bá ti jẹ́ olódodo ẹnìyẹn ti jáde nínú àwọn pẹ̀lú ìròyìn kan nínú àwọn ìròyìn tó máa ń fún yẹn lẹ́mù náà fìkì. Ànábì sallallahu alaihi wasallam ìrọ̀ àdéhùn Abdullahi Muhammad ó ní Ànábì sọ fáwọn pé n tí yẹn máa fi ń dáhùn náà fi kí máa nǹkan mẹ́ta ni ìwọ́yà Ànábì wá pé mẹ́rin anabi ní àkọ́kọ́ ni pé ìlà haddatha kẹrìbà tẹ́ bá ní orí ń sọ̀rọ̀ mùnàbí kí ẹ̀dá òkúrọ̀ ni gbogbo tó bá ti ń sọ báyìí ẹ̀ máa bá rán bẹ́ẹ̀ àbí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ rẹ̀ yóò máa jẹ ìrọ̀ pélé ìròyìn burúkú ni kọ́ ni pé ìwà mùnàbí kì í bẹ lára ẹ̀ tó kọ́lọ́mọṣálà wa torí ìjẹ́ mùnàbí kì í ìwúlọ́lá ni fún mùsùlùmí tọ́ àwọn mẹjọ́lá tó ṣe àwọn àyè tí mùsùlùmí ti níbi òdodo ọmọ ènìyàn ti níbi òdodo níbẹ̀ àwọn kọ́ni pé ọ̀sídìkù kìnnọ́sì kéèyàn ní òdodo nínú ọkàn àwòfẹ́lẹ̀ kọ́sì kí ìrúngbà yẹn kéèyàn ní òdodo nínú ìròyìn yẹn kí àgbẹ̀tọ́ kan yẹn kó òdodo wà bẹ́ẹ̀ sọ ẹ̀mí òdodo nínú ọkàn tọ́ba ńlágbájá á ah, ẹ̀mí rẹ̀ ẹ̀mí òdodo ni ẹlẹ́mí òdodo ni òun náà ni kí mùsùlùmí kó jẹ́ tó ṣe pé ó ní kòlóòsù níyà kọjá pé ẹni tí àníyàn rẹ̀ má kanga káníyàn rẹ̀ má má ní ìdọ̀tí sí ọmọ ènìyàn kankan nínú ọkàn rẹ̀ sori bẹ́ẹ̀ yẹn bá ti lọ́dọ̀ rẹ bẹ́ẹ̀ ni kò sí báyìí bó bá ti rí gẹ́gẹ́ bí kò mọ̀ tí a kó bá níbi kó chẹ́ǹgì kó chẹ́ǹgì rẹ̀ so bákan náà wọ́n ti kò àzima tábàlẹ̀ yẹn lùlù nínú ọkàn ní kíkó jẹ́ pé àzima rẹ̀ yẹn ni pé n tó fẹ́ àchífù láyé rẹ̀ àbí n tó fẹ́ àchífù níjọ́gbìn bí àkìyàmà kó dòdò wà mẹ́ kò kàlùjẹ́ náà ní wá òun wà lọ́rùn tiẹ̀ náà nù gbogbo tó bá lè mú àlìjẹ́ náà ọlọ́wọ́ bá yẹn tí ó mú ẹsẹ̀ yẹn kó ń bẹ́ẹ̀ yẹn wà gba sẹ́gbẹ̀ẹ́ báyìí tó wá fẹ́ fà ọ́ ọ̀rọ̀ ajá kó ń bẹ́ẹ̀ tó káyọ̀ wọ́n fà mí lọ fà mí lọ bí tí mi lọ lé yìí èèyàn ní sírìkùlà àzímà nìyẹn níbi ẹ̀sìn ọlọ́wọ́ ẹni tó ní sírìkùlà àzímà ẹni rí lónìí yàtọ̀ zẹ́bù wọ́n mọ̀ òun náà ni ó ní ọgbọ̀n yóò tó kúrọ̀ la kí ló wá dé báyìí ó ní à ẹ̀wọ́ à ẹ̀wọ́ alẹ́ èdè omi kan yẹn bá sòkòtò lọlẹ̀ lónìí bábẹ́dá ni alùsùn náà yóò rólu ẹ̀ ṣe pa àwọn kan bẹ láwọn ó rólu sòkòtò kọ́lá ẹlòmíì àti rẹ̀ wà tú sòkòtò kan wà ga báyìí láti bẹ̀rẹ̀ rí báyìí ẹwà ẹwà lájì ẹ̀rẹ̀ àwọn àrẹ̀ àwọn alùsùn náà lọ́nìí tí bí kúrú ti rí wàláì ṣé mo mo bá ti jẹ́ ẹgbẹ́ ní jíkà rẹ̀ orí ọ torí pé kí ni yóò mú yàn tètè kú nínú aburú ìjọ tí yóò bá kú ń bẹ́ẹ̀ síbẹ̀ náà ni gbogbo tó bá ń jẹ́ ọ̀rọ̀ ìbádà tí yẹn bá fẹ́ ṣe láyé mọ́tò ju méjì akéda rẹ̀ mọ́tò pamọ́ mẹ́nhàjì rẹ̀ mọ́háìdì rẹ̀ tó bá bìlì lọ sí kásáwọn èèyàn ìyẹn jẹ́ pé oní sídìkùlà àzíìmà oní òdòdó ọgẹ́wà sí ẹ̀ ọwà trọ́ọ̀tù wọ́n ti fúnra rẹ̀ gan-an ṣe é ah mo trọ́ọ̀tì ara mi ẹlòmíì kò trọ́ọ̀tì ara rẹ̀ kò trọ́ọ̀tì ara rẹ̀ ṣé ẹni tó bá trọ́ọ̀tì ara rẹ̀ tó bá ní òdodo ní ìsinmi ẹ̀kan náà yóò ti tẹ̀lé ṣe bí ṣe bẹ́ẹ̀ rí wọ́n ti àmà àtúnní ẹgbẹ́ jáde súnmọ́ mùsùlùmí dẹ́líl adamu wùrúdù dẹ́líl àìrí àìrẹ́rì ni wọ́n ń di sọ́pù tí ẹ̀ bá ti rẹ́rìn tó tó súnmọ́ o kò ti tán ń bọ́rọ̀ rẹ̀ lọ́wọ́ àmọ́ kí wọ́n wá paríṣì kí wọ́n parambulẹ́tì lérí ẹ̀rí tí ò ní tírèsì mọ́nájì tí ò ní tírèsì yẹn tara rẹ̀ jẹ́ ẹlẹ́ni tí tara rẹ̀ jẹ́ wọ́n tara rẹ̀ jẹ́ wọ́n tààrí ọlọ́run ó burú síkùl àríma ẹni tó bá jóni súfì tó àti ẹ̀ta sáwọ̀ ń ṣe súfì rẹ̀ bí àríma tìǹ tó pé àníyàn gidi ní fi ń ṣe ọ̀la ìtara àwọn yẹ́wò mọ́ ẹ̀ka rí njọ́ kan yẹ́ kúrò kó tọ́kọ̀ wò fà ó kàn fi síbi kalẹ̀ pé ah mo ti ṣe rìsáàcì eré yìí kò sí ọ̀nà mbẹ́ sírkùlà àdúmọ̀ ni mo ń fà bẹ́ẹ̀ náà tó wá sí pé nǹkan mìíràn ní gbogbo tí ẹ̀lẹ́ máa ṣe láyé òun ti tẹ̀blígì ni pé a wọ́n ti ń sọ̀rọ̀ kí yìí ẹnu ń kùn ẹnu ń kùn ẹnu ń kùn mọ́ni àjì yìí wọ́n lọ́wọ́ àti kìnìún ẹni tó wá ní sílíkò láti ní ọkùnrin yẹn ẹbí wá kalẹ̀ wọ́n lọ́wọ́ fi mí mọ́nà ó fi ọmọ náà ó mọ̀ báwọn tí wọ́n ń gbọ́ tó ń sọ fún òun náà ọlọ́run ti fẹ́ lánàá ó ti la ọ̀nà ọmọ fún ọ náà nù ẹnìkan bẹ àjọ ṣe tú bí ìgbà tó yẹ akótó ti ká fún nàìjíríà ẹni ẹ fẹ́ràn ní gan àgbàlagbà ni ọlọ́run kọ́dà ti gàníyà ni ó fẹ́ràn ní gẹ̀mí gan ọ̀fẹ́ ni ti fẹ́ràn ni ṣògbà tó wá di pé ṣubú ti ń hàn sí mi pé eléyìí kò sọ́nà mẹ́ ìmọ̀ wá kíní yóò lọ́ba tòun pé bàbá wọn àpò bá àti máa ń pè bàbá yẹn yẹn àpò bàbá wọn àpò kọ̀ rẹ̀ sí kí wọ́n ní bàbá káàrún mi tí wọ́n ní bàbá kò sí ọ̀nà ibi ọ̀nà káàrún yìí o ìdíyẹ mo ní ẹja ọkọ mẹ o ṣé wọn èmi ò fi ṣe mọ o àtijọ́ sàlàyé sàlàyé sàlàyé sàlàyé mo ní mi ò fi ṣe wọn ti já ọkọ mẹ yẹn á ń ṣe kàdìrí àwọn ìjà ní àtìlẹ́yìn yẹn wọn ni àà kàrún mi. ẹ̀yìn sí kí ni mọ́ ìrìn ìyìn sí tìjàníyà ayìn sí kàdíríyà gba àwọn Sudan ó wá pẹ̀lú ògbó ọlọ́run tá dé Sudan ọba ní ó fi yín fún a ọba yẹn ò ní ó fi yín mọ̀nà ẹ ti rí láti ní Sudan ẹ̀dá ẹja tó máa lọ náà bàbá yìí wá wá wá wá wá wá alóṣù mẹ́fà alóṣù alọ́dún kan bóò ọba ó fi yín ìkìlúfà ah. kò sí sí dúkọ̀ àìsíma tó kọ́lọ̀ wọ́n ṣàṣewálẹ̀ tí yóò ní òdodo nínú ọkàn ara rẹ̀ tó yóò ní òdodo nínú ọkàn ara rẹ̀ tó lè lò pẹ̀lú àkójọ tó dá tó lè lò pẹ̀lú mọ́ni àti tó dá tó lè fi lànà tó dá kalẹ̀ اللهم انصر الاسلام والمسلمين وذل الشرك والمشركين ودمر اعداء الدين اللهم ثم اولي امورنا واجعل لهم بطانه الصالحه يا رب العالمين اللهم من المجاهدين الذين يجاهدون بإعلائك كلمتك في كل مكان يا رب العالمين اللهم اكفي أموات المسلمين وارحمهم وترحم عليهم اللهم نقذنا الذنوب كما ينقى الثوب لأبد الزنب اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار